ẹ pè èrò wọlé ẹ pè ẹ pè èrò wọlé ẹ pè ẹ pè èrò wọlé ọdún voice note rèé ẹ wá gbọ́ o ìyá sùlíyá tá a gbọ́ pé ó dàpọ̀ stina dàpọ̀ dàpọ̀ stina voice note rèé voice note làwa ń tà ń bí kí ni wọn kọ you see. I never trusted you. Okay? From the last time that you constituted your nuisance, anytime tí máa ti buys or bá will pay. sọ̀rọ̀, mo kàn máa ń wò you. dọ́kàsì ṣọ́ra fọ́mọ yìí o, ọmọ wèrè. O tó she last time Don't parọ́ my ẹ̀ ṣọ́ra fún un. my ẹ̀ sì lè ṣe she ni again So there's none of your voice that I don't have here. Ibi. Ló wà bí. voice here, patalo ló Eba níbẹ̀. Ẹ bá wa ṣe ẹ̀ṣin yìí. Ẹ ní ṣubú dànù. eba bá wa ṣe ẹ bá wa ṣe ẹ wa fọ́n ká sí gbòòrò. Kò gbogbo ohun tó You see, let me tell you something. There's nothing. Hello? Nothing. That's me. Bubu nǹkan tó ń play yẹn mo ti sọ lori Facebook already. Mo sofun fún wọn mo léèyàn kan rìkọ́ọ̀dù ṣé ń sọ mo sọ fún wọn lórí Facebook already ṣé tí ń dọ̀ ẹni ṣé tí ẹ̀ dì ni Lizzy bó ṣe wà yẹn olórí burúkú Lizzy Anjorin olórí burúkú ọmọ òfò ọmọ àdánù ó ń rìkọ́ọ̀dù Fọlá ní police station àtòun àti làwà wọ́n ń rìkọ́ọ̀dù ẹ̀ anytime tó bá ti lọ sí station wọ́n máa mú fóònù wọn wọlé wọ́n á máa tẹ̀ wọ́n á máa tẹ̀ because wọ́n fẹ́ wá fi parọ́ mọ́ létàrọ̀ One record, ẹ̀ báyìí wọ́n record ẹ̀ they recording pressing recording tí wọ́n dẹ̀ fi ojú wọn of course I told everybody online you see this is the good thing about me the fact that I told everybody tó buy yẹ pé mo parọ́ eh, this kíní that is a different case but I told everybody but trust me I never trusted you you are not to be trusted. Because I have dealt with you once, I've dealt with you the second time, I've dealt with you the third time. I know the kind of person that you are. Very evil. The same olórí burúkú tó jókòó Facebook tó ń sọ fún yín ah, èmi ni mo mọ̀yàn èmi mo ṣe this olórí burúkú èmi tó olori burúkú you know me I don't talk too much hello I don't talk too much ẹbí Lizzy olórí burúkú òfojọ́rìn léèrè wípé ṣé wọ́n lock ẹ̀ up àbí wọ́n lock ẹ̀ up a sọ fún yín a ṣe kí ni a sọ fún yín pé wọ́n ṣe kí ni wọ́n tí òun mẹ́yìn ẹ̀ àwọn méjèèjì ni wọ́n jọ constitute nuisance on this beautiful day and the both of them were locked up say I said so so I never trusted you from here to there and I made sure that I kept everything about you because you are evil tó di tó ṣe let me say it publicly now now the same people that you have been fighting the same people that you have been having problem with we don't care if you like you go and join force with the all of Go eh, and join force pẹ̀lú àwọn ICC 2 one olori buruku kan now this is to God mom. This is to God mom. This is the time now to run away from somebody like yourself. If you can collide together with the same people that you claim destroyed the life of your children. Ènìyàn máa mọ ma mo ti mo je ẹ mọ irú èèyàn tí mo jẹ́ pé Dorkas is a very straightforward person nígbà tó ọmọ yìí máa wá sọ̀rọ̀ láì tó máa ma ṣe orí burúkú tó máa ṣe mo máa ń sọ fún má sọ̀rọ̀ ọ̀rọ̀ yìí ọ̀rọ̀ ọmọ kékeré ni ó wà sensitive you don't expect me to come out and start talking about a minor every single time tó bá dẹ̀ ti ń ṣe ṣòfin wọ́n fún ọ̀nà káàṣì wọ́n ti ṣe wọ́n ti ti gbé pátá ọmọ mi o wọ́n ti ti gbé pátá ọmọ mi wọ́n ló bó jápọ̀ mọ́ fúnra wọ́n ti ti gbé. You don't have the strength. And that is why you cannot even bring out your face to come and talk to me because you don't the strength of Dorcas you don't have it. Èmi mọ̀ pé o ti fẹ́ ké kú bó ṣe wà yẹn. O máa ń kéke o máa ń sunkún orí burúkú kiri ni. Tó o bá play voice note ìfọláyé rẹ̀ ò ní dáa. Hello tó o bá play voice note ìfọlọ́ òfò lómi ẹ̀fọ́ sí òfò sí o confam ní apá àti ìwé rẹ̀ mo ti sọ fún ẹ tẹ́lẹ̀tẹ́lẹ̀ everything that you know that you have within you you must drop it all drop it all fọ́tò ìyá ẹ̀ bọ́n ṣe gbé ìyá ẹ̀ èmi sì máa jù sórí Facebook yìí hello mo máa jù sórí Facebook yìí tí ò sí nǹkan kan tó máa dì mí mú ní ìyá ẹ̀ tó lọ sẹ́wọ̀n ìyá ẹ̀ tẹ̀wọ̀n dé. So I know these people are waiting for your voice note. wọ́n fẹ́ gbọ́ voice ẹ̀ tó gbà ski mọ́ ń bọ̀ jẹ́ ká gbọ́ voice ẹ̀ díẹ̀. Mm. ẹja gbóhùn wèrè ọmọ tí ò lẹ́mì you are you're weak you are weak Kwame shit Kwame shit. Ignore him. Where can... Mumbo. How can you, Kwame shit? olórí burúkú ọmọ tí gbogbo aráyé tí wọ́n ń ṣépè fún. wo tí má bẹ̀rẹ̀ sí ní da ohun ẹ̀ síta tí má bẹ̀rẹ̀ sí ní da ohun ẹ̀ síta wá ya wèrè gan-an wèrè máa ṣe wèrè fún ìyá ẹ̀ gan-an ṣé wọn pé mo rárá ń wọ ẹran mo ra fi ẹlẹ̀ mo ń wọ ẹran má bẹ̀rẹ̀ sí ní da ohun ẹ̀ síta ò ní láìkí ara ẹ̀ who is this one. dà síta fún ẹ tí mò ń bẹ ẹ síta ò ní lọ́ọ̀fù ara ẹ wàá hate ara ẹ gidi gan ṣó o gbà bóda o máa hate ara ẹ gidi gan mò ń sọ fún olórí burúkú ara ẹ kó o fi wọ́n lẹ̀ má sọ̀rọ̀ mọ́ ẹ ló sista dọ́kà ṣe jẹ́ ràn mí lọ́wọ́ let's hear your voice. ìgbín ọ̀sán jẹ́ olórí burúkú tí ò ní ṣe oríire náà ẹkún ló ń sun yẹn o. ẹkún nígbà tí mo sọ fún yín pé ẹlẹ́kún ègbèrè ni wípé ẹlẹ́kún ègbèrè ni ó máa ń kékeré ni síbẹ̀ rò bóyá pé mò ń ṣeré ni. what's this kí ni mọ́mì kọ síbẹ̀. Bumbum. What did mommy wrote? Mommy wrote something here. I'm trying to see it. Hold on. n bá bẹ̀rẹ̀ sí ní da wo tí n bá voice yẹn síta wọ́n á ju òkò pẹ́ lórí Facebook o òkò wọ́n á máa jòkó mọ́ ẹ báyìí jòkó mọ́ ẹ do you remember the last time that you did something like this the last time Toshi ṣe orí Toshi. tó ṣe ṣòro rántí pé that last time kí ni nǹkan tó ṣẹlẹ̀ mo ní ẹ má wọrí mo ń mú bọ̀ mo ń mú bọ̀ ṣé mo pé I did not play your voice not one single recording but this time around tó padà wá ẹ eh, jẹ́ kó rí ẹ pé dọ́kasì wèrè làwọn pípọ̀ ẹ̀ àfi bí ìgbà tọ́lọ́run ti fi hàn mí ìnáwó yìí pé o sì máa pàpà sórí burúkú ni gbogbo àwọn tán dúró tiẹ̀ tán ràn ẹ́ lọ́wọ́ tí wọ́n lọ́jọ́ tí pọ́n aláyé bàjẹ́ ó wá tún lọ gang up pad which means why did you allow them to waste money that means the whole thing didn't hurt you you were never hurt you enjoyed it gbogbo show yẹn mo gbé wá tó bá ti di ọ̀la gbogbo show ti two minus one tó ṣe fún ẹ àá rí visit ẹ we gonna start playing me for èmi tiẹ̀ fẹ́ gbọ́n pa because to be honest with you ẹ má jẹun parọ́ tán yìí I didn't want to reply to any of the nonsense show so what I did is I didn't watch it ṣé ẹ gbọ́ mi I did not want to listen to all that nasty things they were saying about a little child a minor so I didn't watch it so from tomorrow báyìí sẹ́yìn látọ̀la lọ mo máa gbé àwọn show yẹn wá mo fẹ́ wò wọ́n láti bìgínní kí ló ṣẹlẹ̀ láàrin ìwọ àti Mọ̀nsúrù